bẹ̀rù kí ló ṣe é má bẹ̀rù má bẹ̀rù ọ̀rẹ́ olúwa ẹ má bẹ̀rù oyún ni ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ ah ògùn má ṣe rẹ̀ léṣe à káyì ah kí ló ṣe ẹ nájà tí ẹ calm down kò sí nǹkan kan mo ti wẹ́ bí wẹ̀ sí ẹni tì ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ mo ti lọ ẹ mọ ẹ wo èmi ń ro nǹkan ṣé kò ṣe pé mr olóko ọba máa máa notice pé àṣì class wa. wá ló kàn mí pẹ̀lú ìrìn mr olóko ọba kò kò kò sí nǹkan tó fẹ́ ṣe mr olóko ọba sọ pé mi ò sí kíláàsì òun jẹ́ kí n sọ nǹkan fún ẹ ẹ̀rù anybody ò bà mí babe i'm not scared of anybody yóò ah, sọ yìí. ẹ bọ̀ ṣé mr olóko ọba ò ní lọ sọ fún principal báyìí. sọ fún principal sọ fún principal àwọn fọ́ ni o tó bá sọ fún principal gan wò jẹ́ kí n sọ fún ẹ kò sí nǹkan kan tí principal fẹ́ ṣe o kò sí nǹkan tó kàn mí torí pé tó bá kù díẹ̀ kí èmi Ràṣídá kí n já sí kòtò mọ̀nàmọ́lọ́ ọpọlọ tèmi ó máa tàn mọ́lẹ̀ sí. Hmm, I trust you ẹ eh, ẹ mọ̀ pé ẹ eh, but let me say something ka ka try ka ma dúró sí class díẹ̀ díẹ̀ ẹ ṣáà mọ̀ pé WAEC wa ló ń bọ̀ lọ́nà sí má jẹ́ ká máa lọ fi ara wé ráàṣì dá o hmm. ṣé o mọ̀ pé tó bá dìgbà exam sí just like the previous ones hmm. Rashida ò ní cheat ó dẹ̀ máa pass ó hmm. ti sọ tèmi. ṣé wọn ti gbàgbé pé igi ìwé ni Rashida ni. ẹ fi kò ẹ fi ìwé ah, ẹ fi mi lẹ ẹ fi ìwé ẹ fi ìwé ẹ fẹ́ ní ẹ mú nǹkan ni ẹ̀yin lè máa ń fa kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wò pé à ń sá kúrò ní sùkúl à ní onípẹ́ká tí bẹ́ẹ̀ ṣe wà yìí nsìn tẹ́ bá délé at your leisure time tẹ́ bá jẹ́ pé ìrọ̀lẹ́ ẹ̀ anything fún mọ́mì yín ẹ gbéwò yín kẹka tẹ́ bá dẹ̀ mọ̀ wípé ẹ lè kàwé rọ̀lẹ́ pé ẹ ti bízí ẹ ṣe ṣe pépà kiri tó bá dòwú ẹ gbéwò yín kẹka i do that every time. Hmm, o oh, èmi tẹ ti change báyìí mo ti change. èmi náà dà pé mo ti change. Hmm ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bá ṣe ń lọ yìí ilé àwọn rí olúwa là ń lọ o. definitely. ẹ̀kú ti máa lọ ṣọ́ọ̀ṣì àfi bíi báwọn ọlọ́pàá jésù. bọ́ má bínú tí mọ́mí ẹ̀ ti jáde báwo la ṣe fẹ́ ráyè lọ jẹun lé o. o tọ́ tiẹ̀ nìyẹn orí yẹn sọ bọ́ ọbẹ̀ olúwa má yẹ kí n parọ́ fún ẹ o ọbẹ̀ tí mọ́mí ẹ ṣe ń jẹ tà yín ó kàn ó tiẹ̀ ti lose taste. kò ah, ah. jẹ́ ká ṣáà ah. ṣáà ti ọbẹ̀ mi lé ni. ẹnu ẹ ó yà wèrè gan ni o. ọ ah, no no no no bó o gbádùn. lórí ọbẹ̀ ta jíjẹ ló fún kọ́ńpé. mọ́sẹ̀ ló sọ̀rọ̀ orí ọ̀rẹ́ ọ̀rẹ́ olúwa ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ lè ṣe àṣìdá àṣìdá ọmọ ọbẹ̀ ọmọ ọbẹ̀ ọmọ ọbẹ̀ ọmọ ọbẹ̀ ó ti bẹ jù ọmọ ọbẹ̀ jẹ́ àṣìdá lélẹ̀ àṣìdá ọmọ ọbẹ̀ ẹ̀ ò ràṣìdá. ṣé mi kò tí ì lọ sẹ́ẹ̀. níta àṣìṣe yìí náà ṣì ló bẹ́ẹ̀ táàmù ṣé wàá la ṣe máa bára wa lò. mi ò kú nbẹ náà ni. I'm missing you already. Oh. baby. Mm. I love you, baby. Ah, yeah. Ah ṣe lédi yóò ní ṣáájú mi délé báyìí ṣọ́nà tí mo gbà yóò ti wá jìnnà jù báyìí bó ti ṣáájú mi délé gan máa sọ tẹnu mi jáì ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀. ojú rí àbí ọkẹ ẹ ọ ṣe tèmi ojú rí ẹnu asọ ni nítorí ẹ máa sọ ní tẹ̀lé. ọmọ yìí ń gbájà mi n gbé lè gbà lọ nọ́ọ̀mù ò máa lọ. dádì tóbi ìbílẹ̀ wà mo rẹ́ mọ̀ ah! mo rẹ́ mọ̀ lágége ajá wo ẹ̀rù owó ṣan ó mú báàgì báyìí ó gbé e sápá kan. àṣírí akínlá rí gbọ́ sọ tó fẹ́ sọ. Ah, tí mo ṣe mọ̀ láti skul báyìí. Ah, ah. àṣírí akínlá ló ṣẹlẹ̀ sọ. dáàdi tóbi mẹ́wàá ṣẹlẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi lálẹ́ kàwá mi ta tí mo díríkì o mo bá ní kí n tajú kọ́ mo bá rí ìyàwó yín ìyẹn mọ́ mi tóbi àti mo ní lọ́ bá jáde inú ilé tí mo dẹ̀ mọ̀ pọ́n ti ń bọ̀ yẹn wọ́n ti ṣe ṣan táìmbẹ̀ torí pé inú ilé yẹn wọ́n pé díẹ̀ ńbẹ̀ bó ṣe máa bọ́ tàbá ẹ̀ làwọn àtọkùnrin yẹn lọ́n lọ́mọ́ra wọn lọ́n kìsì ara wọn lọ́n ṣe pàbọ̀ ṣé kò tó sọ yìí dé lójú. àti mọ́yìn ó dá mi mọ́ mi tóbi tó bá bí mi báyìí wọn ò lè jiyàn ntọ́jú mi wí lẹ́nu. o lè sọ ìyàwó mi lórí. ìyàwó yín ni mo wí. ẹ káàbọ̀ níbo ló ti ń bọ̀. bo mo ti ń bọ̀ mo ń bọ̀ láti ibi tí mo ti ń bọ̀ náà ni. ó yá wèrè mo ń bọ̀ láti ibi tó ti ń bọ̀ mo ní mo ti ń bọ̀ sọ pé mo ń bọ̀ láti ibi tó ń bọ̀. mo lọ mọ́ mo ń sùkúù màá mo dẹ̀ dé wọn sọ pé ti wá mú un níbo ló rìn lọ tí mo fi ṣẹ́jú ẹ̀ mọ́ wọn ní skul. ẹ ṣe ìgbà tí mo kúrò lé làárọ̀ pé kí n lọ mọ́ skul nínú bẹ̀rẹ̀ sí ní run mi in fact ọ̀kadà máa tó gbé mi gan ìgbà tó rí pé mo lè jábọ́ lórí ọ̀kadà ó ní láti drop mi sí nearby pharmacy ibẹ̀ ni mo wà tí mo rògùn tí mo mú mi mo direct dẹ pé kí n tún máa bọ́ lé pé kí n wá bá yín pé ẹ ti wá mọ́ mọ́ skul. o de ṣú ọ̀pẹ bẹ̀rẹ̀ tí ń ibẹ̀ ni mo ti ń bọ̀ mo ti dé skul mo sọ pé tí wọ́n á mú mi pẹ́ délé. àǹtí ah, mọ́mí ìtòbí ah ẹgbà fòóyì ni wọ́n fòóyì ẹgbà in fact ẹ̀yin gangan ni irọ́ tọ́mọ ádámọ̀ fi ń parọ́ ẹ̀dẹ̀ kan kó sí irọ́ tó tó ìṣẹ̀lẹ̀ gẹ̀dẹ̀ báyìí n tójú mi méjèèjì rí tó jẹ́ pé short time lẹ lọ ṣe lẹ́yìn àti bọ̀dá yẹn tẹ́ ẹjọ́ jáde nínú ilé tẹ́ lọ́mọ ayé tẹ́ ṣe ń gbọ̀n ń gbọ̀n. Rashida àbọ̀lórí burúkú ni ẹni ọjà wẹrẹ ni. hello ṣé ó kúrọ́ mọ́ ẹni máa. ó kúrọ́ mọ́ mi ni masasi ó ti rírà dẹ́ni bọ́tà wọ́n ló ń sọ. kí ètò wẹ̀ ń lọ. fún ni mo lọ àbí máa bóyá fámásì náà ti rí mi. fámásì ló ti rí ẹ fámásì ó papọ̀ mọ́ ṣọtá ẹ. ọkùnrin ló gbàgbọ́ fún fámásì náà ah, ṣe aṣíwájú orí mi ni bọ́tà wọ́n ló ń sọ. ó yá fèsì ẹ ṣé ó pẹ́ra mọ́ ni. dájú ìtọ́jú ah. èmi ò tiẹ̀ lọ́rọ̀ láti bá wọn sọ ṣùgbọ́n ṣé gbogbo ìtẹ́mi ṣe yìí kí lẹ́yìn máa dàrú nítorí tẹ̀mí bá rí ilé tó ń dàrú inú mi ò kì í dùn ṣùgbọ́n ṣáárà ti tẹ̀ wọ yìí àti ẹ mójútó wọn torí wọ́n yàn jìbìjì. àṣìṣe ti bá yẹn nígbà. lọ́mọ wọn rí lọ́mọ wọn rí. lọ́mọ wọn rí. irú ohun wo ni màámi ń sùn. lóhun tẹ́ tí ń sùn kí n tó lọ skul alásùbàjẹ́ máa ni màámi yìí kí ni mo lè ṣe mo ti mọ tí màá ṣe. data fi tọmọ ìrìnnì owó dànù. mo ní ká ni ọ̀rẹ́ èmi ọmọ yín ah, torí ọba burú gbà ọ́ lọ́mọ yín gbájí yẹ lórí bẹ́ẹ̀dì. gbàtẹ́yìn náà dé sùn sùn sùn bí ẹni pẹ́ fẹ́ gbàbẹ̀ àbálà kú ẹ̀ la gbàbẹ̀ sọdá lọ. bàbá òun ṣé ẹ tẹ fi bàbá òun náà wọ̀n mí látijọ́ yìí. tó bá lè kí ẹ̀ ṣe. má lọ wọ mọ́. ẹ wo màámi fíìmù kan ṣẹlẹ̀ sálẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè wọ́n tán kòríà lókun báyìí fíìmù We say right now, we don't come here.

àbí kẹ́ mọ́tò tó wà lẹ̀ yẹ ẹ̀mọ́ tó ṣe ẹ̀mọ́ tó ṣe jẹ́ kí inú ilé ìbọn ah, ah, ẹ jẹ́ kó bá wí ẹ jẹ́ kó bá wí lù dáadáa. Ah. èmi kò sọ̀rọ̀ èmi kò sọ̀rọ̀ wo bí wo wo wo bí ah, ọkọ ìyàwó ṣe bí àwọn bàbá yín ṣe ṣe láyà àtijọ́ sórí ẹ̀ mọ́kànlá kó kéjẹ̀ pọ́n lẹ́nu ẹ̀ ṣèbí sórí ẹ̀ bàjẹ́ ni mo fẹ́ mo fẹ́ wẹ̀ yín ẹ̀ mo fẹ́ kọ́rọ̀ ẹ̀yìn ẹ̀ ẹjọ́ olù olóṣì nígbà tó rí wọn náà ló tẹ́lẹ̀ olórí burúkú ọmọ lùpá lùpá tó bá ti lùpá wàá wá àwa ṣòkú ẹ̀ àwọn wèrè lórí burúkú ẹ̀. màámi yàrá sì dá ọmọ ẹ̀ ẹ tí ẹ béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ mi ẹ kò dé sàlẹ̀ báyìí ẹ ló ń bá wọn bepo sí ni màámi ẹ dúró ṣé mo ń ṣẹ̀yìn sí tẹ̀lé ni. olórí burúkú ọmọ ni ẹnu ẹ mú bàjẹ́ ṣé ọmọ kóhùn ló wá bá wa ńgbà yẹn ńgbà tó wọn wá béèrè owó náà lọ́wọ́ wa tó ń sọ pé ẹ mú wọn dáadáa o wọn sanwó náà yàrá sílẹ̀ ń sanwó o yàrá tó jẹ́ kí nẹ́pà jáná wa ẹnu ẹ mú kú ọmọ àlè ni. Ah, oh. màámi mo rántí mo rántí mo ah. rántí ah, ẹ ti bímọ olùkọyà èmi ni mo bá yín gbẹ̀san. o ṣe jàre ọkọ mi á dáa fún ẹ dáadáa ò lè jẹ́ lábúrò tó gbójú lọ́wọ́ ni. Hmm. wá sọ fún mi náà kí ni tí ọmọ ìṣe tí ọkọ ìfẹ́ ẹ̀ náà pàbẹ́ ẹnu ẹ̀ má ti wọ́. ó ń pẹ́ ó yẹ kó nà kójú ẹ̀ yí bò. tí ẹ jójú ló ka mi mọ́ èmi gan fẹ́ pin ni ẹ̀ mo fẹ́ yẹ bí pé mò ń láwọn kí wọ́n pin ni ọrùn ẹ̀ mo ń giri. ń kó dá kó dá kó dá. ó dà mí kí ló ṣẹlẹ̀ gangan. màámi bí hmm. mi àtàwọn ọ̀rẹ́ mi ṣe ń bọ̀ láti school. okay class can someone define photosynthesis for me. yes i sir. photosynthesis can be defined as a process whereby green plants and some other organisms Use sunlight to synthesize nutrients from carbon dioxide and water. Yes, you. In addition, sir, photosynthesis in plants generally involve the green pigment chlorophyll, generally involves oxygen as a byproduct. Very good. Very good. eh Rashida àbí kí ló ń porúkọ ẹ̀ o kàn déédéé wọ kíláàsì mi ṣé o rí mi ni as your teacher ṣé mo deserve kíkí from you Abi. yes I mean, see Joko be calming down Oh, oh, ò Joko, ìjókòó dìgbà tó bá Joko. lọ́nà ṣé tó bá délé o máa kọ́ jókòó kó tó kí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ṣé wọn kọ́ ẹ lé ní sórí òpè ni are you stupid. ìyá mi chai ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ah. kí ló sọnà ọmọ ẹ ṣe kíni ọmọ ẹ bínú ẹ wá ẹ wá má bínú o ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kí kí mo sọ ẹ jẹ́ kó rí bí wọ́n ṣe tíṣà mugun òṣèré tí ẹ gbà yóò bá fẹ́ ka yín màá fọ̀ nǹkan ọmọ yín lórí ẹbí ọ̀ràn yọ ẹ yá wèrè ni sórí àtiwọ́ tó lọ́mọ yẹn bínú tiẹ̀ àti ọmọ tó ń bínú àtiwọ́ tó lálù gbàgà ó yẹ bọ́ta mi. ẹ má jẹ́ kí n bínú ẹ má bọ́ta mi. my friend all the kí ni mo sọ all the devil ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ àní wọ́n ti tọ́ mi o. ẹ̀mí ẹ̀mí láyé mi. Rashida one. Jai, nigga mind your speech o. What? Did you just break bottle? ọlá ṣe kókó ṣìdá ọmọ. ẹ wò ẹ wò kéde máa wo iná tí mi sọlọ́kọ bá na àṣìdá yẹn kò dùn mọ́ mi rárá in fact ojú mi ò bá. sùnmí àṣìdá ló kó bá wọn ṣé wò ló ti gbàgbé sí wọn sùkúù yìí ló ti ń ṣe bálabàla. àgùntàn tó bá bá járìn àjẹgbẹ wo ọ̀rọ̀ wọn ò dún èmi o. kéde máa wo mo dé wá láìkì ràṣídà o. kí ló láìkì lára. Ah, bí atorí ó mọ̀wé. ní kí ni hmm? ọmọwé wo ràṣídà ò ṣe súnmọ́ òun kò ṣẹ̀yẹ sá fún jù ó má bàa ṣọ̀rẹ́ o á ti tó kan lọ́rùn. ẹ ṣàjẹ́ ká lọ yọ. Ah, búkì kan ló ń pè mí á ah, jẹ́ ìpè padà. lóye mi rán mo pa ṣe mo kàn ṣàkọ ìlérí gbọ́ lórí mi glass mọ́tò mi gan fọ́ ó fọ́ glass mọ́tò mi wọlé ní ṣe orí mi kọ́kọ́ dún gbàm mo tẹ̀lé kọ́ lé ìpòrí mi ti kó lò rọrùn mi ni kò mi náà tá láwọn tá ṣe àmọ́ dá mi lójú pé kan lára àwọn student yẹn ah ó ti o mo ń lọ́lé ni o orí ẹ̀mí mo lè padà lé mọ́ mo ń lọ́lé ni mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ok ẹ ẹ lè wá wò mí lè wá wò mí. káàbọ̀ ọkọ mi. yes ma yes ma. báwo ni skul lèmi. <laughs> ah màámi skul dùn. kí ló ń pa ilé ènìyàn tí ó kẹ́rin èmi náà. ah màámi skul dùn lẹ́yìn ìyàkọ́ tó ta lẹ́mi mo rí ìkọ́ lẹ́yìn pẹ̀lú ìyàwó màámi ẹ má wọrí ẹ mọ̀ pé mo tó já ara mi gbè èmi Ràṣídà ọmọbẹ ọmọ burú ọmọ ọmọ ẹni máa sọ fún ló ń wá adákẹ́jà bí èṣù ọmọ màmá ẹ. ó ya bẹ́ẹ̀ tí ẹ rí ọkọ mi ó jẹ́rìí ẹ. àmọ́ wà mo fẹ́ sáré bẹ́ẹ̀ níṣẹ́ kù. Ah, irú iṣẹ́ wo nìyẹn màá. gbígbá gẹlẹ gbígbá gẹlẹ ó bàbá mi lọ sísàlẹ̀ mo ti yà sí kíra dáná mi ìfẹ́ dúró béèrè lọ́yẹ̀ mo ṣe gòkè tó ń sè torí láàárọ̀ láàárọ̀ àwọn onígbèsè ti wá sí gbó lọ́wọ́ ẹ̀ kí ló máa máa rí sè ẹni jẹ gbèsè ṣé ẹ̀ ń dáná ni tètè lọ. ẹni tó jẹ gbèsè tún so oúnjẹ ṣó yẹ kó máa fi gbèsè sọ́hún ṣẹ̀ṣẹ̀ àmì mo dé tán lọ. wá kí ló máa ṣe ẹgàn èmi ò wáyàn kánì dẹ́bi pé bàbá rẹ̀ gan wà bàálù bọ̀ sá lọ́wọ́ ẹ̀ gbogbo obìnrin tó bá ti kí ní sukù ọ̀dọ̀ máa rà sí wọn wọ́n máa bú wọn wọ́n máa bá wọn jà ta ni ẹgàn. wà á ok ṣé wọ́n lolùkọ́ yà ń sìn wà á máa ṣe pé ọ̀ nìkan lóbìnrin sukù àmọ́ láìkì wèrè tó bá ṣe wèrè máa gbá etí ẹ̀. ẹ alaye wá bí kí ló ṣẹlẹ̀ gangan wo farabalẹ̀ o ká lọ ṣídìí wọn ẹ o. àpá àwọn ilé kí ni tó bá ṣídìí ẹ máa gbò díẹ̀ máa gbò díẹ̀ kí ni ẹ ti já wèrè ni. àpá nígbà mind your speech nígbà mind your tongue kọlákọlọ ọjà iṣẹ́ ẹ kú lẹ́ẹ̀mejì ọ̀gá padà sẹ́yìn àwọn wo gan ni. ọkọ mi ò ọkọ mi à. Ah, Rashida, she fights almost every day in school. Ah ẹ wo bí Rashida ṣe wà yẹn obìnrin bí ọkùnrin ni in another way round she's our saviour torí òun ló máa ń save àwọn obìnrin iron lady wa dẹ̀ tún ni and again mo notice pé Rashida ó hit kí ọmọ àṣì tèèyàn torí mo notice pé ìjọ oníjàmbá ló máa ń dìtẹ̀. mo ṣe saviour tèmi ṣáínì saviour tiẹ̀ yóò máa sọ pé she's our saviour láéláé kó ní ṣẹlẹ̀ mí lè gbà yín. àti zaz ó dìgbà tó bá fi wá ẹ̀wọ̀n kí ojú ẹ̀ tó jà òkùnkùn ló fẹ́ bá ṣọ̀rẹ́ tẹ́lẹ̀. no you are getting me wrong o mo kàn sọ wípé mo láìkẹ́ torí academically ó mọ̀wé gan hmm. and maybe because ó mọ̀wé mi náà dẹ̀ mọ̀wé mo ṣe láìkẹ́ it's not kí ló ń sọ yìí ó mọ̀wé tá a bá wí tán wá lórí ó mọ̀wé àtúnṣán sí tún sọ̀rọ̀ ẹ̀wì sórí ìta kú àwọn ọmọ nǹkan kan ẹ máa yín lójú èèyàn ṣe nǹkan burúkú ẹ máa yín lójú ẹ wọ́n yín ni nà ẹ̀bí tá a wá àti tá ó mọ̀wé ó mọ̀wé ṣáà wò ni. no ẹ mọ̀ ẹ mọ̀wé. ó yà kó kú lọ bá ṣe. no you people are getting me wrong ẹ̀yin náà ẹ mọ̀. ẹ ń pàtẹ́wọ́ fún yùmùyùmù ẹ so tell me kí ló ṣe fún ẹ miss jubong. ìgbà tèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọlé wọ́n dẹ̀ wá dúró wọ́n wá bọ́ àwọn ọ̀rẹ́ mi pa àwọn ọ̀rẹ́ mi ò mọ̀wé and i can't stand anyone insulting my friend so mo wí torí bẹ́ẹ̀ la ṣe bẹ̀rẹ̀ ìjà àwọn tó kù dẹ̀ sá lọ. ó sọ pé àwọn ọ̀rẹ́ ò mọ̀wé àwọn ọ̀rẹ́ ilé mọ̀wé abẹ́kọ̀. ẹ wọ́n mọ̀wé. wọ́n wá lórí àwọn akọ̀yà àbí bẹ́ẹ̀ kọ́ so ìwà àtàwọn ọ̀rẹ́ yẹn kájẹ̀ ló ń bú yín ẹ lè jọ wá kẹ wá fẹjọ́ sùn mí lọ́nà nǹkan tẹ́ ṣe yẹn sì tí kò bá ṣẹlẹ̀ sí kọ́ dé nìyẹn àsìkò ẹ ti tó nìyẹn. àsìkò ẹ ṣe kí ni tẹ́mi bá jó máa kú. ojú too much bá ti fẹ́ I will report you to the principal. Over fẹ́ bá school yìí jẹ́ ọlọ́run dẹ̀ ní fún ẹ ṣe. Ah, ẹ má rí bọ́ọ̀sì mi principal Joe. I'm sorry I won't do that again. sir. ṣé o lè bẹ̀rẹ̀? Torí pé mo ní principal I'm sorry. I'm sorry. ó bẹ mr olóko ọba. ó bẹ ó jẹ́ ká pé wèrè ní ọkọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ you know anything that has to do with my education i don't joke with it. i know. èmi àwa torí ìwèrè kan mi ò ní ṣe exam ṣòdẹ̀rí principal ti wọ́n mi pé anytime tí wọ́n bá tún ti mẹ́jọ́ mi wá sódò àwọn àwọn máa expel mi ni kúrò ní school bí mo dẹ̀ ṣe wà yìí mr olóko ọba nǹkan tí mo máa ṣe fún un nǹkan tí mo máa ṣe fún un òun kúkú mọ̀ pa dákẹ́jà bí èṣù ni mí. you are right and i thought as much mo mọ̀ wípé ìgbà tó kúrò ní ọ́fíìsì mr olóko ọba gan inú wọn kò máa dùn nítorí kò bẹ̀ wọ́n. ẹjọ́ ẹ̀kọ́ torí pé mi ò bẹ́ẹ̀ rí kò sí nǹkan tó bá ṣe fún mi mi ò bẹ́ẹ̀ rí kó nà mí nà mí mi ò ní bẹ́ẹ̀ ṣùgbọ́n this time around mi lè máa ṣí kúrò ní skul kan sí kejì torí pé exam wa ó ti tó ṣùgbọ́n nǹkan tí mo máa fojú ẹ̀ rí à òun gan á gbà. ire ṣé àpadà sí group reading wa o torí tí mọ̀ mi bá dé ń sìn gbà mo ti bẹ́ẹ̀ mú tiẹ̀ tí mọ̀ mi bá dé ń sọ máa ń yàn káàkiri àdúgbò ni a dẹ̀ ní láti láti study ká lè go to another level in life. ẹ kú ilé o. ah mọ́yìn mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ah, ẹ pẹ̀lẹ́. ọkọ mi mo rí ìmọ̀lẹ́ hmm? mi. àánú ìṣe jáde lọ orí tí bọ̀dà mórí mú gẹ́ ẹ̀kan tó wọlé fóró. mo yí rò lọ lọ́kàn mi pé irú èèyàn wo lélẹ́ nítorí ọlọ́run bí mo ṣe tún darí bọ̀ ìṣe ni mo rí bòmí. kẹfẹ̀ẹ́ dún ẹyin. ọmọ tìbí yẹn dẹ́ ìwà ń bẹ̀ hmm? mo rí bàtà ẹlẹ́nu ọ̀rọ̀ kó ìwà nù bẹ̀ sórí o máa ẹ̀pù mi ń sìn tètè dìde fò bọ́lẹ̀ báyìí kó máa lọ lọ sísàlẹ̀ kó lọ bọ́ n tó fẹ́ ṣẹlẹ̀ torí mo mọ̀ pé ogun máa jà ogun Hitler wọn máa já sálẹ̀ wo bí o jẹ́ kó rí ẹ pé bó ṣe ń lọ yìí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ lọ́hùn báyìí kó ká kásẹ̀tì ẹ̀ sórí kó lè wá dánlóòdù ẹ̀ fẹ́mi ni o ṣùgbọ́n àbò gbọ́ sísìn fíìmù ẹ̀ ní yóò máa kú gan ni. mo bọ̀ ire. ọ̀rẹ́ ò ní pẹ́ ni n tí ì rí ọmọkùnrin ẹni tó ti dé láyé láì ṣe kó ń ṣiṣẹ́ mi bọ́ òòlù àbí akànnì alákàn ló ń dálẹ̀ gbogbo pátá ló ti dá ilé yìí mì wa gbogbo obìnrin àfi kó má wọ skẹ́ẹ̀tì ìbá jẹ́ ń bẹ́ sáìlì ìbá gbogbo ẹ̀bí páàkì ni òpin gbajà ló ń gbẹ́kùn ló ń gbégbá níjọ́ kan pápá gbé láyọ̀. gbé láyọ̀. ọ̀rọ̀ mi ló fẹ́ sọ tó fẹ́ parọ́. àbọ̀ kódà kódà kó gbó ti ń jà lọ́wọ́ ọmọ yìí ò ní tètè rìn lẹ́sìn kó débẹ̀ kó lè mú kó mú complete. Ah! orin pọ̀ o wọ́n tètè mú kọ́tẹ́ ìmú tọ́ka tètè máa lọ sílé àwọn òwe. ṣé dandan ni ká mú tán ni jẹ́ ká máa lọ. kí ló máa ń ṣọ̀rọ̀ ẹ̀ ló máa ṣe bí ara oko ni òde máa bá sọ̀rọ̀ kí ló tó máa ṣe báyìí ná. Ah, is it me you are talking to like that. wo is it you are talking to naro oko ṣì. Ah! ewu ẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ mi ò ní lè tẹ̀lé yín lọ bí tá a lọ mọ́ ọ́n mi lè lọ́mọ mi lè lọ́mọ màá rí yín létà màá rí yín létà mi lè lọ́mọ mi lè lọ́mọ mi lè lọ́mọ mi lè lọ́mọ mo bunájà tí wọ́n béèrè àwọn question and answer nìyẹn màá rí yín létà mi ní lè tẹ̀lé what's wrong with her? is she alright? gẹ́ẹ̀ yóò gbádùn. you are mad. onílé wọlé ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ìbílẹ̀ wa ẹkúṣẹ́ olúwa. àmì ah, mi tí ẹ̀rọ mi ìrí kankan tí kìkẹ́. Jọ́nìtì tó bá fẹ́ mọ̀. Ní ẹ máa ń já ah, ẹ máa ń já ara yín o. Yẹ olùkọ́ pàápàá. Ṣé o yóò lè lọ sọ fún mi? Kìrìkìrì tó ní Rashida Rashida rédíò òǹdà wá jù mí. Rashida kí ló dé tó ṣe ń sọ àdúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú àwọn tó wá gbàjọ lọ́wọ́ mi? Mo ṣẹ́jú sí ẹ, mo ṣẹ́mú sí ẹ, ò dá mi lóhùn. Ah, ah, èmi ò mọ̀ Júù tí ó bá ṣe pé ẹ̀dì mi mú nìyẹn mi ò mójú. ó yá mò ń gbọ́ ẹ. ẹ wò bí mo ṣe ń sọ lọ hmm. ní nǹkan kó fún ọmọ yín yẹn tí ò bá lóyún lọ́sẹ̀ yìí á lóyún lọ́sẹ̀ tó ń bọ̀ ó kọjá bẹ́ẹ̀. o ṣe mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ fún mi àmọ́ tó bá dé nǹkan tí máa fi ojú ẹ̀ rí á ṣàlàyé ẹni tó ń bá gbogbo ṣekúṣe bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ àmọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ni Rashida má jẹ́ kẹ́lòmíì tún gbọ́rọ̀ lẹ́yìn mi àtọlọ́hún torí ọlọ́hún. àyàn lè díẹ̀ mọ́ èmi ò fi kọ́ mi bóyá mi wà lè sọ tẹ́ ẹ bá lákèrè gbè tí mo lè sọ̀rọ̀ sí tó pé bí mo ṣe wà yìí a máa ru nínú mi ni a máa gbé mi nínú ni tí n bá sọ tẹ́ ẹ bá lákèrè gbè tí n bá sọ tinú mi sí bóyá ara mi lè bàjẹ́ ṣùgbọ́n ọwọ́ ọlọ́run ló wà mí ìlú lálàáfíà tí n bá sọ. Rashida mo ń bẹ́ẹ̀ náà ni torí ọlọ́run torí ọlọ́mọ pé bí sẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀ jẹ́ kó mọ láàrin mi àti àtọ́lọ́wọ̀n ọba a ní wàá rí nǹkan tí màá fojú ẹ̀ rí. mo ti gbọ́ o ṣe mo dúpẹ́ mu. ẹ ní sùúrù àmọ́ kí n tó lọ mú láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ah, kó má lọ jẹ́ pẹ́yìn lọmọ yín fi já kó jẹ jọ torí pé mo máa ń rí yín pẹ̀lú àwọn ọkùnrin oríṣiríṣi mi wàá mọ̀ bóyá àwọn àbúrò yín ni o àbáwọn ẹ̀gbọ́n yín ni ó yẹ ìlẹ̀ ọmọ yín fi ìyẹn jọ ní ẹ̀sáìdì rẹ̀ ṣùgbọ́n kò sí wàhálà o mo ti gbọ́ ǹtẹ́ wí o. ah kò wọ́n sẹ́ máa kú sí ní kò sẹ́ tó máa kú. ẹ má kúlẹ̀ ẹ má kúlẹ̀ ẹ má kúlẹ̀ ẹ má kúlẹ̀. ó máa ṣe o tójú bá pàlàpàtọ ó máa ń di ohun àmúgbòfìwò rẹ ni. ó kàn wù mí kí n dá wà ní kí n kàwé lẹ́yìn tẹ́fíbọ̀dì ti lọ ah, ṣàdédé mo rí mr olóko ọba tó jáde láti inú ọ́fíìsì wọn kò tiẹ̀ yà mí lẹ́nu but mo ṣáà rí pọ́n wá sínú class bí mo dẹ̀ ṣe ń wọn tọ́ bọ̀tà báyìí mo ti sá pamọ́ mi ò jẹ́ kán rí mi mo ṣáà rí pọ́n wò rárá wọn bọ̀tà ìyẹn ò tiẹ̀ yà mí lẹ́nu bí mo ṣe rá sísá nìyẹn òun náà bá tún ṣe the same thing ó wọlé òun náà wò ó bá bọ́ta padà ó bá lọ sí ọ́fíìsì Mr. Lọ́kọ̀ọ́bà yes sir bẹ́ẹ̀ dẹ̀ ṣe wí mi tí n bá rí nǹkan láti bẹ̀rẹ̀ mo máa láì n rí dópin sir bí mo ṣáà ṣe yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ tí mo penetrate wọnú ọ́fíìsì Mr. Olókọ́ba ni ah ìkúnlẹ̀ abiyamọ o mo bá rí tán nà ọmọ yìí wọ́n nà ọmọ yìí lọ́mọ yìí náà ṣe ouch ló ń kérora ló ń nà ah, ọmọ yìí. wọ́n nà bíbá o. ah àní wọ́n nà ọmọ yìí wọ́n nà ọmọ yìí mo ṣe rò bóyá kóbò kó lọ fi ń wé ni ìgbà tí máa débẹ̀ ah principal wọ́n lu ọmọ yìí o ìlùkulù yes sir lórúkọ ọba tọ́ba ní omi ló máa jí sẹ́jà jíran màá nírọ̀ ni o ṣé ẹ̀yin tí a fi jẹ́ òyàwó tí tẹ́lẹ̀ gbàdí ní ẹ̀yin tí ẹ̀kẹ́ máa tún àwọn ọmọ sọ́nà ẹ̀yin kan lẹ wá ń ṣe ọ̀nà àti báyé wọn jẹ. i'm sorry iṣẹ́ èṣù ni sá. sọ́ọ́dí fún kínní iṣẹ́ èṣù bá wo. mr olókùn ọba ẹ̀yìn ọmọ ádámù ẹ̀ tún gbé ṣe yín dé o jẹ́jẹ́ lè jókòó lẹ́ lọ́n tó èṣù níbi tó jókòó sí o tẹ́ bá ti ń bẹ̀rù ọlọ́run ẹ máa bẹ̀rù èṣù náà ọlọ́run ẹ fi ti késàrì fún késàrì. ẹ má ẹ má sorry sir sorry Rashida Rashida ọmọ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ kọ̀kọ̀ mo bẹ́ẹ̀ bàbá ipe kò pa mí sílé kò má pa mí síta àfìgbà tó wá kò wá sọ̀rọ̀ yìí ò dẹ̀ bẹ̀rù ọlọ́run ìwọ náà dẹ̀ níyà tiẹ̀ ń lé Rashida. ẹ wo ẹ wo ẹjọ nítorí wọn ò ní bẹyìn lẹbẹ yà o ṣe rí bí mo ṣe wà yìí àlàáfíà mi ó paramount sí mi gan ó ṣe kókó o bẹ́ẹ̀mi ṣe wà yìí tí n bá vi nǹkan tí n bá vi nǹkan tí n bá ti sọ àlàáfíà ara mi ò kí n tó o mi ò kí ń wá òkè ara mi ò kí ń yá ah yes sir ẹ má bínú sir ṣùgbọ́n tójú mi bá rí nǹkan ẹnu mi gbọ́dọ̀ sọ. ẹjọ ẹ̀bẹ̀ náà ni màá bẹ̀ sá ẹjọ irú ìrìnsẹ ọmọ lọ́wọ́ ẹ mọ ẹjọ ìbálòpọ̀ ìjì mr principal sir ẹ sá ẹ jọ nítorí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀yìn last chance just one last chance ẹ i'm very very sorry. ẹ i am begging you sir ẹ eh, jọ akọ́lé bèrè kòtò a ní kí òrìṣà gbà tí kò bá gbà ẹni kò lọ inú igbó kó lọ rè géègì wá ẹni kò lọ sọ́dọ̀ kó lọ rè wá òkun wá kó lè mọ bí agara ṣe ń dà ní. we built a modern shrine and asked the idol to accept it If he does not accept it, let him go into the bush to cut sticks. Let him go into the forest to get rope so he can feel the pains of being true. Èmi Rashida Ọmọbẹ, ọmọ burú ọmọ mọ̀ ẹni màá sọ fún ló wá. Èmi adákẹ́jà bí èṣù, ọmọ tó jọ màmá ẹ̀. Bẹ́ẹ̀ ti ẹ ọkọ mi. Bẹ́ẹ̀ ni màá Káàbọ̀. Yes ma. Tológì ní bábí mo tí ò jọ, kì í ṣọmọ ẹ lọ́rọ̀ kan ṣá wọ́n ti lé olóko ọba dànù léwe. màámi kò ń ṣe olóko ọba nìkan lọ́lé wọ́n tún lé àsìdá náà wọ́n ti láwọn méjèèjì kó n sùn. bẹ́ẹ̀ ni. tí ẹ gbọ́ mo ní ti fẹ́ bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀. ẹyin màámi. àti mo rí ẹ tó ń sọ̀rọ̀ mi sọ̀rọ̀ wálé. ṣé mo rí ọ̀tọ̀ mi wálé kan tó tó. kí ló wà mẹ́. èmi yóò mọ̀ òun ni mo wá fẹ́ sọ fún ẹ pé tètè lọ sàlẹ̀ ṣòro tó

kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ̀ tún rò and you ṣìkẹ́mi ìwọ ló ń wà lé pẹ̀lú mọ́mi how many times mo ti sọ fún pé kó make sure kó monitor wọn pé wọ́n lo oògùn wọn. every time ni máa sọ fún mi má wọrí má wọrí mú má lò mú má lò tó máa sọ fún mi. ẹ̀gbọ́n mọ́mi wá ẹ̀. ìwọ náà pẹ̀lẹ́ ni tó ń jẹ́ kí bèbè mi lọ sókè ìrònú ti ẹ̀gbọ́n ló pọ̀ jù ní ara mi. ó yẹ kó ti mú ìyàwó wálé kò dẹ̀ rí ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń sọ gbogbo ìgbà ni mo ń sọ mo rò pé mímí ni mò ń ṣe ni inú dúdú òun ló máa ń mórí yá ṣé kò yẹ kí n ti rọ́ọ̀mù ọmọ mi ni àwọn tẹjọ lọ sí skul ti wọ́n ti márì oníkálukú ti wà nílé wọn wọ́n ti ń ṣàyè ara wọn pẹ̀lú ìyàwó wọn ah tó ìjókòó kalẹ̀ tí wọ́n fẹ́ kí rọ́ọ̀mù ọmọ mi kí tó kú ni. oh no no no mom don't even go there because àsìkò ikú yàn ti yà ń sìn fún yẹn sì máa dàgbà ẹ sì máa dògbò àwọn kan sì pọ̀ tí mo sì fẹ́ ṣe fún yín ẹ kú lásìkò ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mi. ok ah, ó ti súnmọ́ tó sí náà already lágbóra ọlọ́run ọba tábọ̀ mọ́ fún yín next week máa mú ìyàwó yín wá kí yín as a matter of fact she ṣì kẹ́mi mọ̀ wá. ah ah ah dantí kó bá mi wọ́n iná sọ pé kí n má ti sọ fún wọn. ẹ eh, wọ́n bí tọrọ dé yóò dá ká sọ fún wọn. Ah next week. lágbára Ọlọ́run. o máa mú ìyàwó wa. láṣẹ Èdùmàrè. ṣùgbọ́n mi ò ṣe dáadáa o ò tí ì wá lè sọ fún mi tó ń bá tẹ̀ ní wọ́n aṣọ ṣé kò yẹ kó sọ fún mi. o kì í tire mọ́ mi. mo ní lóyún rẹ̀. ṣé next week ni ìyàwó náà gbọ́ báyìí. láṣẹ Èdùmàrè. Ah, ṣé yóò dẹ̀ tiri. mo mọ mi mo máa bá wọn sọ̀rọ̀ àti máa ṣe fídíò kọ. ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣe fídíò kọ. <laughs> èèyàn dúdú dàbí oh there we go again ẹ má wọrí ẹ tán gbé ọgbọ bàbá ògì ga next week ti dé tán náà mọ̀ sí. ṣé inú yín rẹ̀ ti dùn báyìí ṣé ẹ lè lògùn yín sí. aago ah, mi ní ìdògùn ara mi ti yá. a nà mọ ẹ ní láti lògùn yín. ẹ kó lọgbọ lọgbọ kúrò. chikẹ́mi lọgbọ wọn ṣáà ti jẹun. Out in the auto. <laughs> Next week. Mọ́mí yẹ dẹ. Next week. Mo fẹ́ sáré kó àwọn owó kan fún yín ní ìfẹ́ kó ṣojú sí kẹ́mi tó lọ́ máa disturb mi. ah ọkọ mi ò ń mójú lọ sọjà kò lè jọ mí lójú ná bàbá ẹ lójọ hmm. ah ah kódà ọmọ ló mú wálé. <laughs> <laughs> mọ́mí àti dáàdì ńkọ́. dáàdì ti late but mọ́mí ṣì wà. oh sorry. thank you ma. ọlọ́run àforíjì dáàdì. olúwa bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ ẹ̀yin wọn á dá lágbára ọlọ́run ẹ̀yin wọn tẹ̀ tí ń dùn báyìí ó ti ń lárinrin. <laughs> thank you ma Ah, pẹ̀lẹ́ báyìí dà. mọ̀mísí mo hope pé inú yín ti dùn báyìí at least mo ti ṣe nǹkan tẹ́ fẹ́ àbí. inú mi ti dùn ara mi ti yá gágá o mo ti rí ohun tí mo fẹ́ ohun tó dẹ̀ wù mí ohun tó da ló mú wálé fún mi ìwọ náà rọmọ ni ó sọ̀rọ̀ ó tutù wẹ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tì í bó ṣe ẹ ti mọ̀ pé ó níwà tútù bí àdàbà nẹ. kò ní sọmọ tó lakùn rárá tó ṣe wáyé tẹ bá bomi sí lẹ́nu ìbẹ̀lẹ̀ tí máa bá. bó o tiẹ̀ sọ èmi gan ti mọ irú ọmọ tó jẹ́ wo ilé ló wọ̀ o ò ní problem. Ah, ah olórí kí ló fẹ́ jẹ jàre. mọ́mí ẹ má wọrí tí ó bá fẹ́ jẹun á bọ́ sí kitchen kò ní ṣàlejò ah, ìwọ tiẹ̀ wà nulẹ̀. ó wà nulẹ̀. àǹtí Rashida ọ̀hún oh, ti ṣe kẹ́mi. ó máa tètè dààmú kẹ. Ah, but ẹ̀gbọ́n mi something is missing wọn ò really makeup up yín ojú yín lashes yín tó wá rùn like eh, kò dàbí beautiful face tí máa rí tàbá ń ṣe fídíò yẹn you look Baby. No, no, no. Jare, o makeup only look good, of course. And get it wrong, like, eh, really, natural beauty. Oh. Nigga, mind your speech. No, no, no, wait. Nigga, mind your thought. What? Alákọ̀ọ́nà ọjà òkúlẹ̀ méjì. Babe, ah, hey! Fati, mommy, kò ní ìyẹn. Mommy. Wo, aya mi. Mommy, ẹ jọ. No. Is she okay? Ó ṣe gbóhùn tó ẹ̀ náà. Of course. Ọ̀ pé mo ti ya wèrè. No. Bómi ti dàrú. Kí ló ń ṣẹlẹ̀ tó kọ́? Bébì wá ń bí. Mọ́mí mọ́mí ẹ mọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ ṣe rí tí má ní nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yí nínú ọ̀rọ̀ náà. Kí ni náà? Ìwọ náà ó ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́mọ sí ẹ̀ máa ń bá Mo gbẹ́. Where you go? Oh my God. Baby, eh? I'm sorry. You're sorry? Baby. Hmm, no, no, no, it's fine, it's fine. Yeah, it's fine. Yeah, yeah, yeah. Just like shout it out to Wale. Just. So why you just, acting just. like this? My mom! Mommy! Like, èmi gan mọ̀ pé ṣé kò kí n ṣe ọmọ tó tẹ̀lé jọ ṣe fọ́gbọ̀n yẹn tábùrọ̀ mi ṣe fẹ́ gun ni it's my mom. let me ask you something jọ ṣé irú èèyàn báyìí ni ẹnìkan sí nìyí tí irú nǹkan báyìí rí lára ẹ. Please, I'm sorry. You know I can't do without you, and I love you so much. Yes, I know. And I love you as well. I love you more. But eléyìí tó ṣe yìí ni ìgbẹ́ títí létí àwọn ògbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ ọkàn ò ní kúrò ń bẹ náà ti bá mi bẹ̀ mọ́ mi bàtà tí ṣìkẹ́ mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. báwo ni mo ṣe fẹ́ bó ni mo ti ẹ̀ ti fẹ́ kọ́lọ̀ nǹkan ràn mí lọ́wọ́ sí ó máa le gan but I'll try. baby you promise me. I promise to try my best. Ṣé wọn náà promise me kò lè ṣe ọ̀rọ̀ báyìí? I will do it again. Please, I'm very sure. But your attitude is not funny, oh. Ìyàwó. Ire o. Oh, Ìyàwó. Well, ọ̀rọ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ìyàwó ọmọ ẹni fàmọ́ra. Ó lè má gbọ́n ibi tí ó bá fi dàbí pé ó gọ̀ wàá dẹ̀ ṣàwọn àlàyé ìrírí ayé fún ọ̀rọ̀ adẹ̀ tán. Àbọ̀kọ hmm. mi. Yọ. Kí n fà mọ́ra. Bẹ́ẹ̀ni mo mọ̀ wípé kálẹ̀ wà bíbá ìníjọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni mo jẹ́rìí yín tẹ bá wà ń bí tí ọmọ yìí ṣe nǹkan tó ṣe mo mọ̀ wípé ń ṣe lè máa lu àlùbọ̀lẹ̀ tún lè jáde ni ohun tí ò ń ṣe kékeré ló dánwò ní bíbá yìí. òkú àìgbàgbé ìyá yín mọ̀ pé pé mo wíkẹ̀d àbí stubborn guy kò sí pọ̀ mo ti mìíràn mo ti da gbogbo ẹ̀ lẹ̀ àwọn eléyìí ò bá mi wọn ò bá ejò nígbà tó ń pagbọ́n ká ní mo wà nílò tọ́hún tá à ń sọkọ́ la máa sọ àmọ́ àgbà ti dé a máa fi ọ̀rọ̀ wọ́rọ̀ fún ni kó dẹ̀ kẹ́kọ̀ọ́ kò jù bẹ́ẹ̀ lọ ọmọ kékeré ó lè jọ ọmọdé ló ń ṣe. ọmọdé ló ń ṣe ẹni tó kọ́kọ́ wá sínú ilé ń bí ẹ wo ẹ jẹ́ yìí máa lọ ọmọ mi ò lè fẹ́ o mi ò lè tọ́yán nítorí ẹ tẹ́ bá ní kí n gbà á mọ́ra gbẹ́yẹ ìgbà tẹ́ ní kí n gbé ikú sínú ilé ni torí èmi náà léwu wà kan síjọ́ kan tí n bá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ báyìí wàláyé yìí ó máa pàgò mọ́ mi ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé pamọ́lẹ̀ ni orí mi ló máa pàgò mọ́. come on mom it's not up to that kò lẹ́tọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí náà mọ́ mi ẹ mo ti pè yín mo ti bẹ̀ yín mo ti bẹ̀ ṣe kẹ́mi náà ọjọ́ yẹn ẹnìkan ti múnú bí kó tó di pé àdébì ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bóun bá ṣe wà ń sìn ó ronú ni ó sunkún ni ó sì ń sunkún ni big daddy ọmọ yẹn lọ bẹ ni. ó ti regret gbogbo actions ẹ. ó ló ṣì ń ké but tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pé tọrọ máa ń dọba orí ẹ̀ léyìí kó ya wèrè gbogbo àwọn tó ń wà láàárọ̀ yẹn kì í ṣe pé ní wọ́n sà sí wọn náà ẹni tó orí ẹ̀ dàrú lórí ìfẹ́ náà ló pọ̀ jù